بالله من الشيطان الرجيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤات ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد الذين كفروا ويسدون عن سبيل الله ويزكون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع ركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق لأجهد منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفتهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور إن الحمد لله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 وعلى كل من تمسك بمنهجه واهتدى بهديه إلى يوم الجزاء أما بعد فيا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ fún ọlọ́run ọba. Alhamdulillahi ya Allah ya Rabbana. Adúpẹ́ ọlọ́run ọba o. Alhamdulillahi. Ọ̀rọ̀ wa tó ọpẹ́. Alhamdulillah. Ààrẹ ń tàà bá tún ṣe jù ká dúpẹ́ fọ́lọ̀wọ̀n bá lọ. Alhamdulillahi ya Allah ya Rabbana. Ọpẹ́ wa kò kákan nínú ìjẹgbẹgbẹ̀rún àwọn orí tọ́lọ̀wọ̀n bá ṣe fún wa. Alhamdulillahi ya Allah ya tó jùmọ́ lọ́wọ́ ọba nínú jù lórí ilé ayé òun náà ní kẹ́sẹ̀ máa dúpẹ́ fún. àǹtàlélá máa bú dùnkìlá ní tí àǹtàlélá máa bú dùnkìlá ní tí. ìwọ ọlọ́run náà lọ́lọ́run. Ìsẹ́lò míì tí tún jẹ́ ọlọ́run àfiwọ́ ọlọ́run. A ń tàlè láàrú. Ẹni tí yẹn máa ń gbára lé tí yàn kì í yẹ̀ ṣubú. A ń tàlè láàrú. Ẹni tí yẹn máa ń gbẹ́kẹ̀lé tí yàn ní jòkà àbámọ̀ sẹ́nu níwọ́ ọlọ́run. A ń tàlè láàrú. Ẹni tí yẹn máa ń dúró tì tójú kì í máa ń ti ní níwọ́ ọlọ́run. A ń tàlè láàrú. Ìwọ̀lọ́ba tó tó fi hàn. Wà máa bú dùn bí láàrin dín. Ìwọ̀n ẹ̀kan náà lẹni tó kún pàjọ sí kò tún sẹ́lẹ̀ ní àtúnfò wọ. Adúpẹ́ ah, fọ́lọ́wọ̀n ọba náà lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Mélòó la fẹ́ ka nínú àwọn orí yìí? Alhamdulillah Rabbil alamin ala. Èyí tó hàn síta nínú orí la fẹ́ ka ni. Alhamdulillah. Àbí èyí tó nínú àwọn orí la fẹ́ ka ni. Alhamdulillah. Àbí èyí ń ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa lálẹ́ àná níwò àbúrò ìyá ànátà àti ẹrù kan rẹ̀. alhamdulillah. ṣùgbọ́n à ń ṣinú lọ́wọ́ tán báyìí káàkiri salatul magribi lọ́lọ́mbà ṣe orí ńlá fún wa. alhamdulillah. oore tó pèrò jọ. alhamdulillah. ìfẹ́ tó tún pariwo wa síta. Alhamdulillahi. Sáwọn yẹn wá ń péjọ wò ó tọ́ ọ́nà wá ń wò pé irú ìmọ̀wò rèé àṣẹ orin ni. Alhamdulillahi. Ẹlòmí ń bèèrè pé orin wo lọ́wọ́ ṣé nìkan sọ̀rọ̀ mọ́tò náà wọn ni. Alhamdulillahi. Ẹlòmí náà tún rò pa ah, orin wo ni ó ṣẹlẹ̀ sí wọn lánàá. Alhamdulillahi. Ní ni wọ́n ti ń paná ní alẹ́ àná ni. Alhamdulillahi. Orin lọ́wọ́ à ń bi pé jẹnẹrétọ̀ paná tí wọ́n tún kúlẹ̀ lórí. Alhamdulillahi. Ń tàn pé ìsìláàmù lájú ẹ̀ fún yẹn. Alhamdulillahi. Oore lélẹ́yìí jẹ́. Alhamdulillah. Iná ọlọ́run mú kan nínú dúkìá tí yóò lẹ́ni. Alhamdulillah. Àwọn ẹ̀dá tá lẹ́mi wá ń bu omi pa iná ọlọ́run, òun wá ń kẹ̀bì. Alhamdulillah. Kò wá ràn wá ọlọ́run wá fi pátíkà bí wọ́n ṣe ń jú àwọn èèyàn tí wọ́n fẹ́ pa náà wá kò tún wá jó wa. Alhamdulillah. Pẹ̀trólù tún wá ń ṣàn jáde ńlẹ̀ báyìí náà tún tẹ̀lé ọlọ́run tún ní kó pẹ́ nìkan lára. Alhamdulillah. Kò wá la mi lọ. Alhamdulillahi. Kí a tó wá dẹ́rùbà náà tún torí rẹ̀ má ṣiṣẹ́ má. Alhamdulillahi. Allahu Akbar. Rabbil alamina ala. Ọlọ́run wá fi lè hàn wá tó tí bá jójú oorun ló káyí mọ́ ní gbọ́lẹ̀ yí fẹ́ gbà. Inú ọ̀rìn ní bí bàbá ẹ̀rọ ẹ̀gbẹ̀lẹ̀ jásàdé. Tó bá jẹ́ ọmọ tó lọ da epo sínú jẹrẹ́tọ̀ tó jásìtàn tó sọ tó ṣiṣẹ́ tó kú padà tó tún ń padà kí n tún kí tó lana. Ilé àmì ibi bàbá irú ìrìnlẹ̀ jáde. Tí jẹnẹrétọ̀ yìí bá ṣe bẹ́ẹ̀ tó jó tamọ́ náà jó pẹ̀lú rẹ̀ kí la fẹ́ máa wílẹ̀ àyáwò ní. Alhamdulillahi. Ọlọ́run a fún ẹ o. Alhamdulillahi Rabbil Alamina Ala adúpẹ́ fún ọlọ́run. Ilé àmì yìí bíbà kan gẹrú ìbílẹ̀ jàǹsàdé. Wọ́n tí wọ́n ní ilá ń sọ tà ń sọ tó ń dàbí ìgbà tí àsọdún kan wa. Àmọ̀ pé kìí ṣe àsọdún. A ní àfikọ́ náà di gbogbo kéré tó ọ̀nà tó gba mọ́tò panápaná àbí kó tẹ gbogbo ilé tọ́nà ọba ọ̀gbá jẹ́ kó mọ́ wọn bí ṣe ma lánàá àkó gbogbo tó sì ìdíwọ̀ ìjọba amójútó ṣùgbọ́n àdúgbò fọ́lọ́hun alhamdulillahi kìlá wá ní kìlá jẹ́ kìlá jámá rabbil alamina ala tí ìbá ń wa gidi màkàdérú ìbílí jàǹsàdé. àwọn bàbá wa lè bá wa nígbà kọjú là ń mọ̀ rẹ̀ àwọn èèyàn wá tú jáde yẹ́yẹ́ àwọn àrùn pèpè àṣàtẹ̀ ní ìbá ìlàdúgbò yìí. Alhamdulillah. Ọlọ́mbọ́ wa kẹ́ bá wa kan àwọn nínú orí iná lẹ́sàn rí o. Alhamdulillah. Bàbá dó tàwọn náà o. Alhamdulillah. Má finá jú àwọn àti dúkìá wọn o. Amina. Má finá jú àwọn náà àti dúkìá wa o. Amin. Àdánwò ráńkẹ́ ni ṣùgbọ́n dùnú ni ìkẹ́ni oríire ni. Ẹni abá wí fún ló mọ tó ṣẹlẹ̀ bó ṣe tó. Ẹni tó bá ṣojú rẹ̀ ṣẹlẹ̀ ló máa mọ̀ pé, "Hé, ọlọ́run adúpẹ́ o. Alhamdulillah. pẹ̀lú ògbó ọlọ wọn sọlálẹ́ àná wọn ní ilé ọba tó jó wọ́n ní wà lọ́gbòtì wọ́n ní ilé ọba ọba àwọn ní dúkìá tá ń lò oúnjẹ ọlọ́run tó jó èyí tó máa bò tí ju pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú kóhun náà kú ó jiná kò kú Allahu Akbar Allahu Akbar Alhamdulillahi Ọlọ́run àti kọ́ fún ẹ̀. Rabbil alamin ala. Ẹ̀yẹ́ náà ti gbọ́ ẹ̀gbọ́ tẹ́lẹ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́ àmà ara jẹnẹ́rítọ̀ mi. Alhamdulillah. pẹ̀lú ògbó ọlọ́run la máa rọ̀ padà. Ààrẹ ní tàkànrà kan lágbára ọlọ́run. Ìyẹn wà ní náà rú ń bà wá pé tàbá ní ká kó pàánù sókè pátápátá yẹn tún jẹ́ ìní rẹ̀ kò ní lórí. Ọlọ́run wá fi wá pẹ́ màá ti fẹ́ yìí. Jẹ́ Ah, Alhamdulillah. Lánàá náà àwọn ẹrú ọlọ́run kan ti ń sáré dì pé ìtàmọ́ àlò lálẹ́ yìí ń kọ́. Ìkan nínú àwọn obìnrin wa kọlọmbà fún ọlẹ́fún dáadáa, ẹsẹ̀kẹsẹ̀ náà ti pè ní Átìkì. Ó ní ẹni ká wá gbé kan lọ́wọ́lọ́wọ́ báyìí. Àtúnwà rí ìfún mọ́tò, ọ tó lọ gbé ẹdé. Ìyàwó kan ládùúgbò omi tún pè pé, Imam, mo gbọ́n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀, ẹ máa fẹ́ wá gbèsè mi lò ṣọ́ọ̀bù ńlá ni ah mọ́nà ti gbé kan jẹ́ ẹ̀jìnà tún tó tún sọpá a máa ṣe lè lálẹ̀ mọ́ bó ṣe máa ṣiṣẹ́ ah, mọ́ ní ẹ̀yìn eh, arábìyàn ṣe pẹ̀lẹ́ o ah. alihamudulilahi lọ́bá tún ṣe lọ́bá tún sáàtì

Adúpẹ́ ẹ̀mí. Alhamdulillahi Rabbil Alamin ala. Ọlọ́run adúpẹ́ o. Ìnáàmì gidi bàkọ́ àjẹrú ìfìlẹ̀ jásàdé. Lórí tó jáfẹ́ nìkan ni wá ṣàwátì. Ìnáàmì gidi bàkọ́ àjẹrú ìfìlẹ̀ jásàdé. Káwá ní ọmọ yẹn náà pápá ìgbọràn balẹ̀. Wàtàmù àkàmì ní òmúrí láàṣùrà àṣírọ̀ ha. Ọba tí ọ̀fẹ́rẹ́ ilé iṣẹ́ àdánwò fún wa. Wàtàmù àkàmì. Inú jẹnẹrétọ̀ wà yí àwọn bọ́bá ń gbé máa lọ́n sápamọ́ sùn sílẹ̀ o. Wàtàmù àkàmì ní òmúrí láàṣùrà àṣírọ̀ ha. Tọ́ọ̀bá fẹ́ ṣiṣẹ́ bóyá ó yẹ kán pọn ni ó yẹ kán pọn mi kán láti inú táàpù sínú drum àbóyẹ kán gbàlẹ̀ mọ́sálásí iṣẹ́ tó ń ṣe òjú báyìí náà lọ́wọ́ kiri ọjà fáwọn ìyàwó àní tá ń kiri o. Wà kámù àkàn mínú mú rí lásán àṣírò ha. Àwọn lọ sápamọ́ sí nílé jẹnẹ́tọ̀ wọ́n sùn bẹ̀. Àwọn ọwọ́ àwọn káàkiri, ó dẹ̀ méjì táwọn kan ṣe ní wọn láìpẹ́ yìí. Ìgbọ̀dọ̀ jáde. Ṣé gbọ́dọ̀ jẹ́rú àná yìí? Nìkan rọ epo sí tó ń padà bọ̀ tó tan jẹnẹ́tọ̀ tó ń bọ̀ tó tún padà lọ pé jẹnẹ́tọ̀ yìí ti kú kí ló ṣe ná. Bóyá ohun òṣìlẹ̀ epo ni, jẹ́ ìṣìlẹ̀ epo kí ń tuntàn. ó tún sàn báyìí ló bá múná kò tọ́lọ̀hùn tún wá fún ní ẹ̀sírẹ́ǹsì kó tó pé kò ń rí kankan fi pa kò sí tó fẹ́ fi pa ọlọ́run pápá pípa rẹ̀ ka kò dẹ̀ tún wá pápá náà yẹn ká òun náà kó tún mú kò wá sẹ́nìkan tó sùn kan bẹ̀ kó ti gbàgbé sùn lọ wọ́n jẹ́ gúdù níbi orun púpọ̀ Adúgbẹ́ ọlọ́run. Wàkàmú wàkàmí ni òmúrí látù ẹ̀ṣà sí ọ̀há. Agbọ̀ kan là ń jíta ń bẹ̀rẹ̀ tààrọ̀ wẹ̀ṣẹ̀ Kó jẹ́ pé rúgbà náà la tan jẹrẹ́rẹ́sọ̀ tá à ń kírun lọ́wọ́. Tó wá kú tán òkú bóyá polo tán nù rẹ̀. Àdánwò kan lélẹ̀ yìí náà. Wàkàmú wàkàmí òmúrí rẹ̀ ẹwọ́n wá rùkọ pé jẹnẹrétọ̀ tó kú ìbóyé polo tánù rẹ̀ ní ẹlọ́bá wà yẹ́wò káwọn wá kírùn lọ mí ní òmúrin Allahu akbar. Látún àhásírò ha. Ó wá gbìnà ya dúró tànà yìí. Látún àhásírò ha. Apanápaná náà jí bí wọ́n bèèrè pípa olú ti ṣẹlẹ̀ náà. Látún àhásírò ha. A ní táàmù bẹ̀rẹ̀ rẹ̀ ni àárín ẹ̀ náà láàrí. Látún àhásírò ha. Àdáwọ̀ tí máa ń ṣẹlẹ̀ náà àárín ní ẹ̀dá máa ń sábà mọ́. Látún àhásírò ha. Ẹ̀dá máa bẹ́lọ̀ ń jẹ́ ẹrúpin

وكم وكم وكم من أمور لست عاصرها وكم وكم من أمور لست أحصرها àṣàrọ̀ yorùbá ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé àìgbélé ẹni fọrùn rọ́. láìsù ahásìrùnà. ìyẹn máa gbélé ẹni di gbúgbúrú. káwọn àkàmì lòmọ́rin.

àtẹnínú rẹ̀ dùn àtẹnínú rẹ̀ bàjẹ́. láti àhàsíhà. kó wá náà ti sórí kodò kó wá máa tán tí kó wá fẹ́ sọ. láti àhàsíhà. ayé kìlẹ̀ ń kẹ́ wí ikú wọn ni inú òfurufú pé bí kíní ẹ̀ náà ṣe ń lọ ẹ̀ náà yìí. láti àhàsíhà. àwọn èèyàn tí mọ̀ fà dánwò àtọ̀tọ̀ lọ́wọ́ bá wà. láti ìtànà ní bàlá ìkàmù àkàmù ọ̀tá ni a ní ẹnu rẹ̀ pa pàápàá ẹnu rẹ̀ yìí náà ah, ń pàpàpà lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ sí. Àjẹ́ ìtànà mi bàlá ìtàmù àkàmù àkàmì. Lọ́dún ọ̀pàtẹ́ ní bá ṣe ń bẹ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, adẹ ń bẹ ọlọ́run kó gùn wá lẹ́ni. Àmìnà. Fún abẹ́ tún pọ̀, ó sì kò yálẹ̀ ta ó sì kọ̀ ọ̀gàn kó ikú rọ̀lẹ̀ kó iwá kalẹ̀ pẹ̀lú ògo ọlọ́run. Fàdádà hàdá fàálà fòsọ̀lá ti àlà ní wálé àjàmí. Àwọn bàbá wa lẹ̀yẹ̀ bá nẹ́rọ yóò tá fojú bà. Lẹ́yìn sàlẹ̀ kọ́ bá wọ́n ní ó yàtọ̀ sí mọ́rí pé kọ́dà nínú àdíṣù tá ń ká èyí tó ní kí méjì nínú náà ní sẹ́gbẹ́rin sọ̀rọ̀ sóòlọ́wọ́hì sallallahu alaihi wasallam ilé tó lágbára jù ní kí sọ̀hájú kan tó gbogbo pé àníkì sọ wípé ilé yẹn kọ̀nfàmù ní Ọlọ́run a dúpẹ́ o. Alhamdulillah. A kìra wa kó oríire o. Alhamdulillah. Akọ́ àdánwò àná, àkókò yege. Alhamdulillah. Ọlọ́njọ́, wọ́n lápá àmọ́lóore àwọn tó ń dúpẹ́ tó bá ṣẹlẹ̀ sáàrin lòmíì wọ́n ní iṣẹ́ ayé ni o ọ̀tá ni o ẹgbẹ́ tó ń pàyọ sí wa ọ̀tá ẹgbẹ̀rẹ̀ ọ̀tá kọ́ lélẹ̀ yìí ọ̀tá kọ́ àlọ́lọ́run ọlọ́run àwọn òpó fáyà àbèrè fáyà lọ́dọ̀ rẹ̀ ààrẹ̀kọ́ẹ̀sẹ̀ fún fáyà lọ́dọ̀ ọlọ́run akọ̀mọ̀pọ̀ o ní ọfẹ́ fẹ́ sọ ìtànsọ náà ló náà àwọn wa mọ́ ọlọ́run wọ́n lánàá bí òun náà láti tí mọ́gbé lánàá. Nínà ìlẹ̀kọ́ òfin wà lè jú rẹ̀. A ń kọ́ ń jọ ní nínú ìdánilẹ́kọ̀ọ́ wa pé ọdáwọ̀ bá dé èèyàn ní ara tí ń tó wọ̀ sọ́rùn. Tí fìtínà bá dé èèyàn ní ara tí tó wọ̀ bàtà. Àwọn ọmọ àyá gbàgbà dọ́dfòlù tó mọ́sálásí wọn ọ̀rán ti di ó mu. Ẹnìkan tọ́lọ̀ wá lò kó lè máa tó gbàbẹ̀ wọlé lọ́ọ́lọ́run wà lù ẹnìkan òun ló wá pa landlord phone mọ́ ńgbà kaná tọ́nà yọ àwọn kó mi dáná ibi tí mo ti ṣàjẹ́ rí ibi tí mo fi síra ẹnìkan nìkan ni mo kó. wàlánà bí ló wà nà kó ibi ṣe èmi nálẹ̀ fọ́ọ̀fì wà lè jù. wọ́n ń pàtàkì ẹ̀pọ̀ tó nínú afẹ́ gbẹ́bọ̀wò ní fọ́tò tí ìráyè wọlé jáde máa gbẹ̀n pẹ̀lú ògbò ọlọ́run torí ká máa lómi sẹ́rẹ́sẹ́rẹ́ kó máa tó wá lórí pàpá kankan mú ọlọ́njọ́ fàyè gbà wá lágbára ní pàpá kan ṣùgbọ́n tá à ń fẹ́ ìgbàyè gbádùn ẹwà nírú ọlọ́run tí omi a nígbà tá ti bẹ̀rẹ̀ mẹ́tì ká fún tó ah, wá ń pọkàn àdékọ́ máa wà fúnra ara wọn ni wọ́n wá wọ́n di tó rò pọ̀ pé á ah, kámà tó lọ da àwọn ọmọ mọ́sáàfì láàmú ẹjá fa àwọn jọmọ́ yìí lẹ̀ wọ́n wá fi eléyìn ṣe wọ́n wá gbogbo omi yẹn jáde lánàá wọ́n tún lọ ń gba ọṣẹ ọlọ ń kó dilé irú àwọn ilé ìtàbá wa ní kápá ọlọ ń jẹ́ kápá yẹn kalẹ̀ ṣùgbọ́n ìdíwọ́ kínkín nìkan ló ń ṣé ni ní jẹ́ lọ́rùn fáwa náà kọ́lọ̀njọ́ máa dínà máa wà o. àmín. àwọn panápaná jí kò kí tó fẹ́ wọlé tó bá jù báyìí lọ ìta omi ẹ̀kọ́ tó máa wí. kọ́lọ̀njọ́ máa dínà máa wà o. wala nabluwannakum bi shay'in. wala nabluwannakum bi shay'in mínàlá òfin wà lè jú rí. Èèyàn lè sí ìfàdánwò ọlọ́run bó ṣe lè wọ̀n kí èèyàn súnmọ́ ọlọ́run tó. Alánà bẹ́lú ànàkùn. Eléyìí gbọ́dọ̀ máa ní lẹ́mí gbogbo ìgbà. Àhásìbà náà já kan kọ́ká tó tún mi kọ́ máa lájá náà sì lé lórí torí àlè fún. wà lánàá bí ló wà nàkan. torí àwọn tó wò wá mi lẹ́nu ìyá wa kan pè mí lónìí wàláhì kírísítẹ̀ ni wá.

ọ̀rọ̀ tí a náà máa sọ́kọ̀rọ̀ wá ń ṣe kháàní afáwà àgbàṣe kháàní ló gbà wá àwọ̀ ọ̀rẹ́ bí bíbí kú mi rú ọ̀rẹ́ wàlànà bílù wọn na kún bí ṣe tí a bá ti rò pọ̀ òun lòun mọ̀ òun jẹ́ nǹkan kan lórí ilẹ̀ ayé kó

sọ fún àwọn kọ́lọ̀ ń pé ìwọ lọ́ba tó ma láàrín lèmọ̀lánà àwọn ọ̀pọ̀. ìlàmà àlàmútànà. ọ̀nà àwọn àṣẹ kílà wa mà tani wa tala wa àwọn olùmọ̀ àlẹ́ àlẹ́mọ̀ kò gbáhàtò wálé jẹ́ àhìlò tó ń kọrí bọ́ọ̀lẹ̀ ni pé àìsí ìmọ̀kakọ́lọ́ jẹ́ ká ọmọ ọmọ tó wà ẹni tó mú àgbá òfìfo ló máa ń dùn wọ́n lẹ́ni tó mọ nǹkan pariwo ariwo pọ̀ tí ò máa kankan náà tó ń wá múrun kan tó ma kan tó tún gbọ́ra lẹ́yìn tó gbọ́run kan tó tún gbọ́ra ẹ̀yìn tó gbọ́ra tó tún paṣọ gbálẹ̀ kò wá jà fáà lérí àti tẹ̀lé àti kàrà máa dàbí ẹ̀kọ́ jẹ́fà tírà náà ti fi fìlà dé tiẹ̀ kí ni wọ́n máa bẹni àtẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ àfẹ́dì kọ́lọ́mbọ̀ wá fi ṣẹ̀ sí kò ṣeé ṣe àdáwò ń bọ̀ kò sẹ́ni tí ó lè dé bá. ọ̀lànà bí ṣe wá <laughs> الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ẹlòmíà ní iná òjò là ń lé aṣẹ́wó ilé ìṣìná ilé ijó ilé orin ó ti jẹ́ mọ́sálásí àtúnṣe àti kààbù lọ́wọ́ àlọ́lọ́run náà dánwò wọ́n lànà bẹ́ẹ̀ lè wọ́n nìkan. ìṣe ìmìnà lẹ́kọ̀ọ́. Torí àwọn Mùsùlùmí ti nígbàgbọ́, ẹni tí ó bá wá gbàgbọ́ ní wa ló ń ba tira rẹ̀ jẹ́. Wàlá ìmìnà lè kọ́ Ẹni tí ó bá gbọ́ lọ́n pẹ́ nínú wa ló wọ́n máa móṣó má jẹ́. Wàlá náà bí Dájú dájú kì ṣe wọ́n ní wọ́n pé ìbẹ̀rù dáló wà láyé tẹ́rù kí gbà ẹ̀rù tẹ́rù lọ ni Àbàbá ní tọmọdé bá dé bẹ̀rù ẹ̀rù àbá. Àgbàpápá tó bá dé bẹ̀rù ẹ̀rù àbá. Lànàbí ló wà nà kó dì ṣe èmi náà lẹ́kọ̀ọ́ rẹ̀. Àwọn ọ̀rọ̀ mẹ́ta àgbàlagbà fi ń a máa ju ọmọ kéékèèké síbẹ̀ a ní ọ̀run ló ń gba tọwọ́ ọmọdé tọwọ́ àgbàlagbà ń kọ́ eh wọ́n ní tọmọdé bá dé bẹ̀rù ẹ̀rù àbá sápàlàgbà bá dé bẹ̀rù ńkọ́ ṣẹ́rù ò ní ba òun. wà lánàá bí ló wà náà kún ìgbìnṣẹ́ ìmínà lẹ́kọ̀ọ́ rẹ̀. wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ṣíbí sápàlàgbà náà àwọn nígbàgbàlagbà wà kèrègbè àgbàlagbà tọ́wọ̀ tẹ́ náà bá rí kókó lóbi ọmọ kékeré ọwọ́ tẹ́ náà wà kèrègbè ọmọ kékeré tó ń bá ní bọ́dì tó tóbi ọwọ́ tẹ́ náà níwọ̀ọ́ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ Alkùránì dùn kan, ó dùn, ọjà kí ni wọ́n kàtàkì. Wọ́n lè jù ú. Ọlọ́nà á sí ìbẹ̀rù kọ́ wa wò. Wọ́n lè jù ú. Òun á fi ebi lè wá wò. Wọ̀nà kò sí ìrìnà Òun á tún fi ẹ̀dínkù nínú dúkìá. Wọ̀nà máa ní ní ìsìn kan, èèyàn máa kọ̀ yàpùyàpù, á tún lẹ̀. Nàkúnsí mìíràn àmìwá. Ẹ̀yà nígbà míì kò ní fẹ́ tóra àwọn èèyàn tó máa yá kù. Nàkúnsí mìíràn. Ìyá wa ronú pé ah, ìmú tó yẹ pé ń gbà kà. Ọlọ́run máa ṣàánú. Nàkúnsí mìíràn. Bí ìyàbá wa mọ Ọlọ́run lásìkò ìgbà yẹn, àwa tó bí wọlé. Bí ìyàbá mọ Ọlọ́run nígbà yẹn, àwa ṣáájò. Ìgbà tó pọ̀ yàkùyàkù ta ló ń ṣe é ìgbà tó tún wá dínkù yìí tí gbogbo ẹgbẹ́ bí ìgbà tó stop ta ló ń ṣe wọ́n náà kò sí mi nálẹ̀ mi wá ọlọ́wọ́ náà wá fi ẹ̀dínkù ní dúkìá bá wá ń gbà ní wọ́n bákan náà ẹ̀mí òun á gbẹ̀mí bóyá olólùfẹ́ wa kan bóyá òbí bóyá ọkọ bóyá ìyàwó bóyá ọba bá a ṣe wákọ́ la ṣe máa lọ àbẹ́lò ní ìláyé àtúnfílẹ̀ sáyé lọ. ẹlò ní àbẹ́wà láyé àtúnfíwálẹ̀ sáyé lọ. bàbá ìdílé lè kọ́ ló kan kú. bàbá sì wà láyé kí ló wá dé tó bá jẹ́ mi ló máa wá kàn kò kan lọ́hùn. àsìkò ní kálukú ni kó wá máa lọ. ẹlò a kú ó sì ní bàbá bàbá bàbá nípele kẹrin òun dẹ̀ ti lọ. àwọn arúgbó yìí dẹ̀ ti retí ikú wọn kú wọn wá nílé sọ fún ọ pé lágbájá ti kú o bàbá máa ń léèrè lágbájá látẹ̀díjọ́ mẹ́ta ìkíje àádà ó kò sí àráǹdì ní àwọn náà máa ń jẹ́ ọ̀rọ̀ yín lẹ́nu ọmọ wá pa orí kìkìṣì rọ́rì bìrìbìtì fún màmá ara nǹkan ara nǹkan lọ fún wa ní oníkàgbé fún yín lẹ́ni tí ò sí láyé mọ́ torí wọ́n ní dùnú ló ń jẹ àgbàlagbà kọ́ máa bàyá nínú jẹ́. wọ́n á kó sí iná amúhàlì wà láàrín fún sí wa ọlọ́run ọ̀wá máa mà dánwò ń pa níbẹ̀ ẹ̀mí á lọ ara yẹn wá gbọ̀n àtìyàwó àtọkọ ẹnìkan ló máa kọ́kọ́ lọ́nu wà yìí nìyẹn ti dájú àdẹ́rù kúgbà wà.

ẹ̀rẹ́gbẹ́já ó ti lè jù wálẹ̀ ti pọ̀ jù ákíró ah, dé àti atẹ́gùn fẹ́ sílẹ̀ Allahu ṣe ń gbàtẹ́ yìí bá lọ kan ṣátẹ́gùn fẹ́ sílẹ̀ láyé jẹ́ sọ́n payé ni ah! very nice very humble ah, lọ́njọ́ kan ìgbẹ́ lọ́njọ́ kan àdáwò kan ní ẹ̀dínkù nínú ẹ̀mí tọ́lọ́ máa mú bá àtọkùnrin àtobìnrin wa wà sàmọ̀rọ̀. wà sàmọ̀rọ̀. àdáwò kan fún ilé náà látọ̀dọ̀ ọlọ́run. àsàmọ̀rọ̀. àwọn nǹkan èso wa ẹ̀wọ́ lọ́dún yìí nìsín sábà tiẹ̀ wá mọ̀ láti jọ́njọ́ yìí ó yẹ kí tọdún yìí kọ́ wa lẹ́kọ̀ọ́. ọ̀sán mélòó lẹ́yìn eré lẹ́gbẹ̀ẹ́ títì gbogbo àwọn rọ̀mọ́dọ́ọ̀dún sọ

ọdún yìí kẹ́rẹ̀ rẹ títí mẹ́bí wà kò sọ́sàn tẹ́ẹ̀dín kò kọ́ lélé yẹn wọ́n bá ṣìrí sáàdìrí kò ń ṣe lè yẹn nìkan àìmọ́yà wọn nǹkan kó wà ní tó yẹ pé nígbà kan ó kò lọ́jà ní ìsìnyí sí ayé ìgbà kan báwo ni ẹ̀yẹn lọ́jà gẹ́gẹ́ ra kókò ẹwà lọ́wọ́ ayé ìgbà kan òyìn á máa wo kókò ayé kan fẹsẹ̀ tádànù a máa lọ̀ sọ́ṣù àti akọ ṣọ àti ìwòrà ẹ̀mọ́ye tó jì ní ìsìn yìí. ó yà fẹ́ jẹ́ṣù yìí nìsìn á ní olówó ló jẹ́ṣù o.

àyàn máa rò pé ẹ̀jú wo ló tún fẹ́ lọ àwọn oná tún fẹ́ pa ilé wo náà tún fẹ́ sun dúkìá wo tún fẹ́ bàjẹ́ Ṣé àbá ti wọ́n bára rẹ̀ nínú ìṣẹ̀mí yẹn? Ọ̀bá ń ṣe rí sọ̀bìrí. Ọlọ́ọ̀lẹ́ ẹ̀fún àwọn tó bá ṣe sùúrù ń gbà tádàn ò bá dé bá wọn ẹ̀fún wọn ní òrókù. Ẹlẹ́rí ní ìlà àfọ́ bá hùn mú àwọn tó yá gbẹ́ngbà tí mọ̀ sí ibà bá dé tàdánwò bá dé tàjálù bá dé bá sọ́rọ̀ ń bá mẹ́ wọn wò pẹ̀lú kófin kankan ṣe wọn àṣọ́ bá ti ń mọ̀ sí ibà àwọn tí ń gba omi lójú ṣẹlẹ̀ sí wọn àṣọ́ bá ti ń mọ̀ sí ibà àwọn tí ń mú àwọn èèyàn tí wọn pé pẹ̀lẹ́ àní rírú ẹ̀mọ́ ti bá wọn àṣọ́ bá ti ń mọ̀ sí ibà àwọn tí ń ṣẹlẹ̀ táwọn èèyàn wá ń wo lágbájá pé à wọ́n ká Ọ̀tọ́kùnrin àtọ́bìnrin wá ń kí pẹ̀lẹ̀ Fálú òun náà wá ń sọ ìpé iná Àwọn èèyàn lọ ń kí wọn pé ẹ̀pẹ̀lẹ́ o, à ní lórí ìbá o. Àwọn náà wá máa sọ́sá, mọ́ bá bí tí ìṣẹ́ ní ẹjú wà. Àdíkárò. Bàbá bàbá kú Ìjà máa àwọn olóògùn kan àwọn agbìn kàkàlẹ̀ lọ́wọ́ ní iṣẹ́ ni aṣọ tó ti sìnkú yẹn ẹ máa wá ta epo sí ẹ máa wá fi nǹkan báyìí tẹ máa lọ sí pẹ̀lú ẹ̀ ẹni pàyà yín èyí kọ́ ìyẹn wà lábà àgbẹ̀kú bí ajá ajá máa ẹ máa rò ẹ máa rò á ní rárá àfikà ni

ṣùgbọ́n àwọn tí ń bà nǹkan jẹ́ àwọn tí wọ́n ń tò pọ̀mọ̀ra wọn fi bà nǹkan jẹ́ fi ṣòpinya láàárín lọ́kọláya fi sọ̀yàn díwèrè ti jẹ́ kéèyàn ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ gbogbo àwọn nǹkan burúkú tí wọ́n máa ń ṣe ogun rẹ̀ ò o wọ́n á fi bẹ́ẹ̀lò ní sọ̀rọ̀ báyà lọ kókò àwọn ògùn tí wọ́n máa ń lò lé kò ná wọn kan tó pọ̀ tààrà torí pé àwọn nǹkan burúkú àwọn pàǹtí ìbòsí náà máa kó kọmọra wọn adẹ̀ kó èṣù sí èṣù adẹ̀ jáhùn adẹ̀ lù adẹ̀ jẹ kò ṣe kí jẹ́ tí ò bá jẹ́ èṣù náà jẹ́ àjọ ọmọ Tó wá ah! ọmọ àgókò. <laughs> Máa jẹ́ ọmọ àgókò. <laughs> ogun tó fẹ́ jẹ́wọ̀ yóò jẹ́wọ̀ mùsùlùmí wọ́n fẹ́ jẹ́wọ̀ ẹ̀dẹ́ èèyàn wọ́n á ṣàfihàn ẹ̀dẹ́ èèyàn tó fẹ́ jẹ́wọ̀ rẹ̀ síbi òkú torí kan ní tokù ló dárúkọ já dárúkọ àgbó òkú ti wá náà ẹ̀kọ́ ń ṣáàtì àwọn tí ẹgbẹ́ ìgbàtàdà ọba dé báláyé wọ́n ma wọ́n sọ wípé iná lílá ìjọ́ pọ̀lọpọ̀ wa rán ti sọ lánàá iná lílá ṣé kìí ṣe pàà ń sáré sọ́tún sáré tó sì mú wa gbàgbé rẹ̀ iná lílá bí náà ṣe làbá ìgbóló tó gbọ́dọ̀ kọ́kọ́ jáde ìpínlẹ̀ ọ̀kan ẹ̀yìn wà ń bẹ̀ ní àbẹ́ sí ń jẹjá àríkó ṣẹlẹ̀ sáwọn kan inna lillahi wa inna ilayhi raji'un inna ilayhi raji'un tó kú bá kú ní kọ̀kọ́ là mùsíbà tó kò sọ pé àwọn tí ẹ pẹ́ ń tàbí kú bá kú fún wọn mùsíbà ẹ̀lẹ́ náà ní ìsin lára tí ẹ ká mọ̀ lónìí nìyẹn nígbà tí àdáwọn kan bá ṣẹlẹ̀ síyàn bóyá ọ̀kadà kan ló kọlu mọ́tò yín àbí mọ́tò yín náà ló ìsìn kankan àbọ́kadà sí ló kọlu kankan àbí kankan ló ṣẹlẹ̀ sí àbí fóònù yín ló sọnù yín àbí kankan ṣàṣẹlẹ̀ sí síjẹun tó dùn yín àbí glass of ló jábọ́nulé tó fọ́ àbáwo lọ́wọ́ yín lọ́wọ́ ọmọ ni gbọ́dọ̀ tẹ gbọ́dọ̀ kọ́kọ́ ní inna lillahi wa inna ilayhi raji'un. inna lillahi wa inna ilayhi raji'un. aláìmọ̀kan àbọ̀ ní bídí àtúbá wà ń bẹ́ ní ṣó la máa ń kọ́. àwọn tó yẹ pé ń sí nǹkan bá wá ṣẹlẹ̀ báyìí gbọ́dọ̀ ti ń jáde lẹ́nu wọn. bí a bá gbọ́ lórí rédíò ń gbà mí èèyàn bẹ́ẹ̀ lè. èyàn fẹ́ lè rẹ̀ ní kọlù kiri iná lè dáwà iná lè dáyẹ̀ rọ́jì ó dà àmì wa tán báyìí akéde kú bàbá wa iná lè dáyẹ̀ wa iná lè dáyẹ̀ rọ́jì ó adágbára báyìí ẹsẹ̀ wa máa bá wọn kọ́ ní Yorùbá kó wá wà ń bẹ̀ gàdàgbà gàdàgbà báyìí kọ́ tún fàmì ṣùgbọ́n àwọn ilé àwọn tó máa ń sọ̀rọ̀ yẹn náà ti fẹ́ ń sọ pé ó kọ́mọ̀ náà ṣebí òkú àbí ṣebí òkú lẹ́fẹ́ láfẹ́ kéde ẹ̀ ọmọ sọ ìnàlẹ́ àwájẹ́lẹ́ rẹ̀ jù nígbà tó mú rẹ náà Ọlọ́ọ̀lọ́ ni ń tó lọ yìí o. Inna ilayhi raji'un. Inna lillahi. Inna lillahi. Àtàwà àti dúkìá wa lillahi ọlọ́ọ̀lọ́ àrà tó bá dẹ̀ wọ́n ló lè fi wá dá torí ẹ̀dá kan ṣe gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ pé ìjọba fi wá dára tí ò dá ọlọ́run. Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha. lẹ́yìn inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ọ̀dọ̀ rẹ láti wá àwọn lóní wa ọ̀dọ̀ rẹ náà látún padà sí àti lẹ́yìn náà rànà bẹ tó kọ́ aládùá ní ìtàtún máa ṣe aláàrùn àjírí ni fi mú sí ìbàtí ọ̀rọ̀lẹ́fúnni ọ̀rọ̀ ní ha ọlọ́njọ́ làmí ń bí mú sí ìtàtún fi kọ́ àjírí ni fi mú sí ìbàtí kí ń dí bá ní káyẹrí ó ti pé mo ti tàkọ́ lọ àjírí ni fi mú sí ìbàtí òfú ẹni kì í ṣẹlẹ̀ omi ọlọ́run mú gbà ó. Àjírí ní ìfínú sí ìbàdí. Ẹ̀wọ̀n lọ mẹ́lẹ̀ yìí wá kò sàn tó fi ṣe ní. Wà á mọ́ni báyá mi nìra. Ìpápa tó kò jọ wá ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ọlọ́run ni pé in tó dájú tó gbà ìfẹ́rọ́pọ̀ fún mi. Kùlá ìkà lẹ́yìn kọ̀hálà. Ọkọ rẹ̀ sí ń lé ó àjò, kọ́kọ́ tó dé ọmọ rẹ̀ ti jáde láyé ìkánà àwọn ọmọ púpọ̀ fílẹ̀ sílé ìwà tó máa dé wọ́n wá palẹ̀ mọ́ tó ń jẹ kalẹ̀ dọ́kọ́ ó ti kọ àwọn kọ̀hábà tó kù ìkan àbálẹ̀wọ̀ sílé báyìí o ṣùgbọ́n ọmọ yìí ti tọ̀ kí la fẹ́ ṣe o ìmọ̀ ìlẹ̀ ń rí yìí o àwọn yẹn palẹ̀ ọmọ mọ́ wọn lọ sí tóra rẹ̀ báwọn bàbá ṣe máa ń sọ ìtumọ̀ rẹ̀ ní kí wọ́n lọ gbọ́dá sí rí ṣe gbogbo ètò tó yẹ kó ṣe ó tún bó tún ṣe bọ́kọ ṣeré àwọn apàdé lọ́kọláya àti rírà tó jẹ́ mẹ́ta wọ́n ṣe lọ́kọláya tán wọ́n ń fọ́ kọ́kọ́ rẹ̀ lẹ́bàtí mọ́ ẹ̀yìn ọrùn báyìí wọ́n ní mo ti ẹ̀fẹ́ dápátúwà kan ní ìjọba mẹ́ta sí ni ẹlẹ́nìkan ni ó yáyàn lówó kò wá pẹ́ wá ní bùkátà tówó tó yáàyàn yẹn ó wá béèrè ẹ̀ lọ́wọ́ ẹni tó yá lówó ẹni tó yá lówó bá fárígá nígbà tẹni yẹn gba owó ẹ̀ lọ́wọ́ ẹ̀tàn ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ló ń bínú ló ń ó mà lè gàn táwọn yẹn ọ̀rọ̀ mu pé akílódé ah, kí ló le tó yìí ah. kí ni ẹrí sí irú ìṣẹ́ ta ló ṣèkà nínú ẹni kí ní àjẹ́ni kejì àná aláìmọ̀rẹ́lẹ́ni ẹni tíbi tó ń gbéra sílẹ̀ tó ń sọ̀rọ̀ sí ẹni tí ya lówó yẹn èyàn gbà ń ah, fún ẹ̀pàdà jọ wádógún ìjọwádé wàhálà ṣe lòun fún ní olóhun fún olóhun ya náà ni àkílówádé ah, kódà kó tẹ̀ lóhun fún ṣe bó mi fún ẹmọ́ tún nìyẹn adẹ̀ òfin olójin adẹ̀ tún ní bó olóyà ní nínú kò máa tún tí ò tọ́tàn kò máa sára tí ò dátàn àwọn èèyàn máa ń tẹ̀dá tí tẹ́bí náà rò níyàn ọ̀ ní ìwọ̀n ṣe ń ta tún kèrè ọ̀rọ̀ lórí ẹ̀dán yìí ẹni ọ̀tẹ̀ tí wá já ẹ̀ ọmọ tẹ́ sílẹ̀ sílé kẹtó lọ́rin àjò ẹni tó ní nǹkan rẹ̀ ti gbá o Allahu Akbar sẹ́rí pé ọ̀rọ̀ tó bani lẹ́rù tó bani nínú jẹ́ ni tó tó gbomi lójú gbogbo ìfapájánù yóò tọkùn ìbáfẹ́ fapájánù tẹ́lẹ̀ ó ti ṣe wà tó fúnra rẹ̀ kó tó gbọ́rọ̀ ìrúkàn dọ́dẹ̀ ànábì sallallahu alaihi wasallam arábìnrin ọrún tí ẹ̀jẹ̀ lálẹ́ yìí mọ́jú ọmọ ń gbà fi ní èèyàn jí mọ̀dí tọ́lọ́ fi mú wá. Akhlifni khayran minha. Lórí ẹjẹ́ àti pẹ̀lẹ́ nínú ayé ọlọ́run ọ̀rọ̀ ayé kò yé wa, ọlọ́run tó ní ayé

tí nǹkan bá ṣe ọba lè lè mí lónìí tí bọ́ sátùkùgbà tó wọn àti kan àwọn ìyàwó rẹ̀ méjì àbí mẹ́ta tán wà nílé tán tẹ́lẹ̀ gbólóhùn aṣọ ààrùn ní pé òun ló ṣe kà fún òun ló ń sàtóhun lọ àwọn ẹbí ẹ̀ ni àbí nǹkan mi ṣe obìnrin mi lónìí lẹ́sẹ̀kẹsẹ̀ lé sí máa mọ́ṣọ́ má jẹ́ kó pàpọ̀ lọ́run lọ́ba tí ń dá nílé. Tẹ̀jìzá nìrọ̀ ibi ìtàrí fásitì. Àníbáyé bá ṣe yípo wá báyìí tó bá yí wá tó bá jẹ́ tó bẹ̀ nínú jẹ́ ni. Wọ́lá tẹ̀jìzá nìrọ̀ ibi ìtàrí fásitì. Láà tẹ̀jìzá má bàrà jẹ́. Wọ́lá jẹ́. Fàlá tẹ́gizá. A ti bá wọn lúwà bí ara rẹ̀ jẹ́. Fàlá tẹ́gizá. Ẹlòmí fara ara rẹ̀ ló máa jí ara rẹ̀ fáwọn èèyàn. Táwọn yàrá ti débè kan àti táwọn pa ìyá lágbájá ilé yìí oṣù obìnrin rẹ̀ o. Fàlá tẹ́gizá. Irú obìnrin wo rèé? Fàlá tẹ́gizá. Ọkùnrin Ọkọ̀ ilé máa kú sùúrù o. Fàyínà sọ bìrọ̀ fílẹ̀ bá àtẹ̀lé. Àwọn obìnrin tẹ́yìn náà rí tí wọ́n yẹ̀ kú yà ẹ kẹ́ ọkọ̀ tó wá gbé sílé

bẹ́ẹ̀ náà ló gbé mí náà ṣe lọ́dọ̀ ọkọ̀. ó ti sọ́ra rẹ̀ di kìnnìún sínú ilé. ó ti sọ́ra rẹ̀ dájẹ́ ilé kúrú sínú ilé. àwọn ọ̀rọ̀ tó ń lè gbàgbé pẹ̀lú máa ń sọ tẹ́lẹ̀ omi. àwọn tó ń lè gbàgbé pẹ̀lú máa ń ṣe àdánwò yìí níbi àdánwò lábákàrí ọ̀rọ̀ obìnrin ilé kan wá káwá wo ń tọ́lọ ń padà wá fi tán lẹ́sàn. fàyínà sọ bí rọ̀fílì ọkùn bá fẹ̀lì mọ́. bí a bá lè máa ṣe sùúrù ń bẹ àdánwò. fàyínà sọ bí rọ̀fílì ọkùn bá fẹ̀lì mọ́. ẹ̀yàn padà là ẹ̀yàn aṣoríire látúbọ̀ tán àdánwò ni. fàmà jẹ́sà bí mo ní àǹkà jẹ́ àwọn. ìfarajẹ́ ìfarajẹ́ ìsọ̀kúsọ lọ́rọ̀. fàmà jẹ́sà. ìṣe ṣépè. Fàmà jàdà ọ̀hún. Ìgbẹ̀sán padà lórí àdánwò tọ́lọ ń bá ní kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀dá kan sí ẹ̀. Fàmà jàdà ọ̀hún. Bí mo kì ní náà ń ṣe ẹni. Sísara ya yóò rọrọ̀ kò rẹ́ lọ́rọ̀ kò dá tó ti bàjẹ́ padà. Wàlá máa bá àtàtúrí ti àhùn léhùn mọ́ mọ́. Wàlá máa bá àtàtúrí ti àhùn léhùn mọ́ mọ́. Àdánwò tó bá ti ṣẹlẹ̀, ìṣíkè ìtara ìgbéra jọlẹ̀. Ìbẹ̀rẹ̀ sí bà ká jẹ́. Wàlá máa fàátà. Kò lè dáhùn tó ti lọ padà o. Túrí di ìrù lè mọ́ mọ́. Ìgbé bá ṣètò ní kí n farabalẹ̀ kó jẹ́ lórí ẹ̀. Wàlá máa fàátà túrí di ìrù lè mọ́ mọ́. Torí pé ìyá èèyàn kú, kò ní kéèyàn kọ̀kan ọlọ́run pẹ̀lú pé kó máa ní kí wọ́n tún fún ní sákìlẹ́ta wọ́n máa bá tàbí orí di àwọn olèmánìjẹ́ àwọn olèmánìjẹ́ lẹ́nu iṣẹ́ àwọn olèmánìjẹ́ lẹ́nu iṣẹ́ àdáwọ̀ ni ọ̀ أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. أدعوك على دينا. Àhásìbà náà. Owó wà ń lẹ̀ láti rí pọ̀ àwọn elétò tó ń rí kò rá. Àhásìbà náà. 200 litres fún wa, ó ní ká máa lọ gbá ní prudence wọn tún lọ gbá. Àhásìbà náà. Ṣé ìmọ̀mù náà ló máa lọ gba ilé yìí náà? Awíwíwí wọn dáhùn. قالوا آمنا وهم لا يفتنون أحسب الناس أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أبا bẹ̀rẹ̀ láàrin ní àti àhásìbànáàtò. Ọ̀nà àhásìbànáàtò. Àhásìbànáàtò. Ẹ̀rẹ́ tọ́bá ti ní jẹnẹrétọ̀ tó tún gbádìí jẹ́ lé yìí lọ a jẹ́ kó dánilẹ́kọ́ báyìí tá pa fáànù a lè láǹfààní àti tán yé sí Àhásíbànáàsù. A ti ṣe gbogbo ibi tí èsì fẹ́ dúró sí ó ti wà ń bì, ó ń wòye, ó lẹ́ ń wò yẹn. Àhásíbànáàsù. Gbógun ṣe lé dé kò tí wa lọ́wọ́ ká má kọ́ ilé yẹn mọ́ṣẹ́ ẹbí kàtà ń ṣe mọ́kàndìsì wa. Àhásíbànáàsù. Káwa bẹ̀rẹ̀ sí ṣe lẹ́sẹẹsẹ, tó ti wa lọ́wọ́ pọ̀ díẹ̀, àwọn òkú kò fi ta. Ká máa ṣe tùbá àbíwẹ̀kọ́ ká máa ṣe bìtá olè mọ́sídìbì ká wá fi àtàjì tó náà kalẹ̀ ká máa wá máa wá ṣojúṣe fún wọn tíyàn bá ń kọ́ mọ́sálásí tí ò bá máa wá bíìdì àwọn tí wọ́n fẹ́ sí lọ́pọ̀ ní mọ́sálásí pẹ̀lú kó máa ẹ̀mpáwà wọn nígbà tí mọ́sálásí bá wà ńlẹ̀ ẹni tí ń jẹ ẹni tẹ́bí ń pa wá kúnlẹ̀ ń tààrẹ ike kúnlẹ̀ tàbá ní abẹ́rẹ̀ ti ṣe ẹstímẹ́tì àwọn owó tí ó ti jáde nínú ilé ọlọ́run báyìí ẹ̀fún ẹrú ọlọ́run báyìí ẹ̀fí àtúnṣe ẹni báyìí ẹni bá wà lọ síta ẹni bá ẹni jìn kan báyìí ó ti tó kí mèsìrì ní kẹ́dẹ́ tó bá jẹ́ bẹ̀rẹ̀ bàlá ń na sí pẹ̀lú ògùn ọlọ́run gbà tí ní ibà dé ẹ̀ẹ́sì náà wọlé iṣẹ́ wà nù ilé àwọn ẹlòmíì náà nù wa ó wà lọ́fíìsì àwọn ẹlòmíì náà nínú wa ó wà nù mọ́tò àwọn ẹlòmíì náà nínú wa ilé títí wa títí wà nínú ilé ọlọ́run tí ìbá ti pé àwọn ń dà yín láàmú ṣé mi ò sí ilẹ̀ ṣáá alhamdulillah ọ̀dá tí ìmá ṣe pé àwọn ń dà wá láàmú àbúká mójútó jẹnẹ́rítọ̀ sára bẹ́ẹ̀rà ní ìsìn sáàgbé pẹ́ẹ̀sì ẹ̀lànà olé ní 500,000 naira ọ̀dẹ̀ tí ìsìn wọn naira ń lẹ̀kún ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run rírà ni أحسب الناس أحسب الناس أن يتركون ọ̀rọ̀ àbá ní sáwọn èèyàn rò pé ká àwọn ti ká fún sáré. ayé kúrò fìtánà wàhùn láyò fìtánù. Káwọn ọmọ wa náà gbọ́lọ́ ń gbọ́ lódodo. Àyàkúlù àmànà. Àwọn ìyá fẹ́ máa pàkúkọ́ra ìmánì. Àyàkúlù àmànà. Ó ti wọ́n sọ kó lè òdodo mi ní ìmánì ẹ̀dùn pè mọ́ra. Àyàkúlù àmànà. Àwọn ìyá fẹ́ máa náà gbọ́lọ́ ń gbọ́ mo gbójú lọ́lọ́ọ̀ni mo gbọ́kẹ̀lé. Fàhùn láyò tẹ̀nú. Oṣù àdé. Fàhùn láyò tẹ̀nú. Àti kí ojú oṣù ọ̀pẹ́ ọlọ́run ló gbẹ́kẹ̀lé àdúgbò wà. Wàhùn láyò tẹ̀nú. Àbẹ́ ẹ̀mọ́ ni àwọn àdánwò tó ń wá yẹn àwọn àdánwò tó lọ́wọ́ fi ń mọ̀ pé tí ó jẹ́ lójú pé mi ló gbẹ́kẹ̀lé ta. ọ̀húnmíláyò fìtẹ̀nù. ṣé tó bá délẹ̀ tó ṣòwò ní pabò mi ṣòwò ní tàn kan mi ṣòwò ní ṣe nǹkan mi. Wọ́n láàáyò fúta náà kámà wá gbùdọ̀ wò wọn. Wà làkọ́dí bọ́tẹ̀ ńlá lábì nà ní kọ̀dùnlé yìí. Wọ́n náà wọ́n láwọn ti gbùdọ̀ wà wọn tí wọ́n ṣíwájú wọn. Wà làkọ́dí bọ́tẹ̀ ńlá lábì nà ó ní ń jẹ́ ànájọ́ ọlọ́run kó máa tọrọ ọmọ. fàtàlá lẹ́rí ìlànà kọ́bùlẹ̀ kí. ẹni ìsájí wá ń tọrọ ọmọ lónìí wá ní kó bọ̀ lórí òkèdè kan. fàtàlá lẹ́rí ìlànà kọ́bùlẹ̀ kí. ẹ̀yìn náà wá tọrọ ọmọ lónìí wá ní kẹwàá lọ ṣáájú òǹdè kan. wàlà kọ́dì fàtàlá lẹ́rí ìlànà kọ́bùlẹ̀ kí. àbámi Zakariya tọrọ ọmọdé ìdánájọ́ ọlọ́run ni. fàtàlá lẹ́rí ìlànà kọ́bùlẹ̀ kí sì ti ṣe bàbá àgbàgbọ́ òun náà tọrọ ọmọ ó kọ́kọ́ tó rí bí. Bọ́dà ìyàwó rẹ̀ àkọ́kọ́ kò rọmọ bí kò rí bí bọ̀rọ̀. Ìgbà tọ́rọ̀ ń tó ní kíkèjì bí mà tọ́lọ́ fi ṣèṣínà fún àkọ́kọ́. Ó ní ìdánájì ọ̀rọ̀. Allahu Akbar. Ah, má jẹ́ alẹ́dáyà yẹn wọ́n dẹ̀gbẹ̀jẹ̀ rẹ̀rẹ̀tọ̀ fún wa ní. Ọ̀lẹ̀kọ́ bí mọ́ta náà lẹ́bí na mí kọ̀bùlì yí mú fàlàyálàmánà lọ́wọ́ lẹ́bí na sọ́dàkú wàlàyálàmánà lè kàbí bí. Aláàbá ni Wàláyàlámánà lọ́wọ́. Àdáwọ̀ ni ẹjẹ́ fà náà bí ọlọ́run òun fi fi sínú àwọn ni. Alẹ́bí iná mi ń kọ bólè hìn. Ànábí ọlọ́run tún jíṣẹ́ ọlọ́run àárẹ̀ wá dé mọ́jẹ̀. Aléhì sọ́lá. Aléhì sọ́lá tó kọ́ra. Ẹni tó bá ń ṣàárẹ̀ inú wa náà, ọ̀rẹ́ ni fi jọ. Ẹni tó bá ń bẹ́lọ ọmọ nínú wa, aná ẹni níwájú. Kí ni tó ṣẹlẹ̀ fẹ́ nìkan wa tí ò ti ṣẹlẹ̀ sáwọn tó ṣíwájú tó fi ju ti wa yìí gan lọ. Ibá àárẹ̀ tó ń ṣọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tá ń gbé ní kiri. Àárẹ̀ tó ṣàmẹ́jọ àjúbù tó wà nílẹ̀ lójú kan tí gbogbo dúkìá tán. Allah akbar. Tíwájú tó wá ń sọ fọ́lọ́n pé ọlọ́run ẹn àwọn tàà tún fi ń pè é yìí náà ó tún ti fẹ́ máa jẹ́ra kó ó ti fẹ́ lọ́kò fẹ́ ṣe sọ̀rọ̀ náà jọ ọlọ́run tọ́lọ́run fi wá padà wá àwa náà ló ṣe ń pè kò pín nǹkan mí àwọn àwọn àtẹ́yìnà ahàlàhù wà mẹ́sìláhù rahmatan lil abidin ọlọ́run nígbà tọ́rọ wá rí ń gbò jẹ́ pa náà ló ń

kèfèrí tí ń fà náà iṣẹ́ ni ṣe tán ṣe tán kò tó máa ọmọ ṣá kò tó ọmọ ṣá náà nínú ọmọ àbọ́mọ ṣá wà náà ọmọ ni kò tó ọmọ lọ

àwọn ànábì ọlọ́run kan bẹ ọlọ́run ọmọkùnrin àbí ẹ̀hẹ́n ọmọkùnrin wá jáde láyé ní ọdún ọmọbìnrin àwọn náà ń gbìyànjú ọmọ ni wọ́n àbáwọn fi ń ṣe wọn ní aláìsí wọn àkúnlẹ̀ ìdọmọ bí tí mi bá máa tọ́ ilé bíbà ní sí yàrọ̀ bí bá nọ́mbà ọdáná láti jẹ́

ìtàwà kan lọ ń bọ̀ ní ìsí mọ̀ pé tó máa pọ̀jú ní àdúrà rẹ̀ ní ààrẹ ìdí ọlọ́njọ́ jọ́kùnrin kọ̀ntínà ni àrí ọlọ́jọ́ já lòdì láyọ̀ májò wọlé múréjì o alẹ́ ìsáàdà kárù kàlẹ̀ ọ̀nà májò bá ọ̀flódù rẹ̀ o àgbẹ́gbẹ́ bá ti ń tọ́ ń bá ọ̀flódù rẹ̀ ó lájá abẹ́lọ́ nìyẹn èyí tọ́lọ̀ àbá ń bí àrájẹ́ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀

Ah, ọlọ́wọ́n ni má dáwọn olóhùn <laughs> tó wà lọ́dọ̀ àwọn ọlọ́wọ́n bá jùun tó jábọ́ láyé lọ. iná sáàni àkàhù àbẹ́tọ̀ ìtẹ́lẹ̀ kó lọ kírun má torí kéèyàn ronú pò ní kírun. fàṣọlélẹ́ rọ́bì kàwọn hàn. lọ kírun lọ sí lọ́hùn kò dẹ̀ fẹ́ràn léyà. iná sáàni àkàhù àbẹ́tọ̀ ìbànújẹ́ dàpọ̀ mọ́ dùnú ni kò gbéra wọn lọ́wọ́ títà ọlọ́run bẹ́ẹ̀ ṣe láti ṣe àjẹ́jẹ́ rísìn fún ọya lọ́kírùn wọ́n ha ẹgbẹ́ra fẹ́ràn ọdún wọ́n ha ah! pé ìmọ̀ ènìyàn ní agbára gan ọlọ́run tó wọ́n fọ́n pé iná ṣáàni aka iná ṣáàni aka hù ẹ̀lẹ́ àtẹ́tàr sọ́rí yìí tó ń sọ kiri àdúgbò tí gbogbo yẹn ń gbọ́ yẹn rọ́ẹ̀lẹ́ tó ní lẹ́yìn mọ́mọ́ Òyìn wá dà lónìí. Àbúlà Hamid dà lónìí. Wàlídì ọmọ Mùgírá dà lónìí. Ta ló gbórúkọ ọdún tó ṣàdúrà fún tí kì máa ṣe àmùsùn tọ́lọ ń sọ̀tọ̀ wọn fún wa. Káà fi mọ̀ páwọn kan jẹ́ bẹ̀. Àwọn ti fèrè ẹgbẹ́ wọn gbàgbọ́tọ̀ wọn má. Àwọn agan là ń sọ fún pé àwọn alákọ̀ọ́rí kan ti wáyé wọ́n o. Ẹ̀yin ò o. Wàlídì ọmọ Mùgírá lọ́lọ́wọ́ àbúlà ábìlẹ̀ ọlọ́wọ́ bá ń pè ó gbogbo àwọn ilé ìpá ti lọ yìí ọwá lọ́wọ́ kú tìrantìra kò wá fẹ́ni ọlọ́ni káànáwé kọkàn balẹ̀. iná sáàni àkàhù ẹ̀lẹ̀ abẹ́ta. ẹwà wọ́n bí òkè kí ànábí kàn dé láyé lónìí alóòrò ní pé kò rọmọ bílẹ̀ sáyé jù ká sí pàtàkì. wọ́n láàáfin ọ̀tún kọ irú látàmínà lè ó láà.

àti ṣàdúrà fún kọ̀ǹtínà kò tó dé ọlọ́wọ́ àlọ́mọ́nà lọ́hùn lẹ́dínà sọ́dà kú Ọlọ́ọ̀lá náà fẹ́ ọmọta ló wà lórí ẹ̀sì ló tọ́lù ìkan nínú yíyan. Ọlọ́ọ̀lá náà lọ́rùn lẹ́rí ìlọ́sọ́dàkùn òun fẹ́ mọta lẹni tó wà lórí ẹ̀sìn kó tán nínú ìgbàtánà bá ti wà. Tálẹ́ jẹ́ pé tẹ̀mítẹ̀mí tọkàntọkàn ló fi ń sin lọ́hùn. Wẹ́lẹ́ àlàmà náà lè ká bèbè. A dẹ̀ fẹ́ mọta tó yẹ pé irọ́ ló ń pa ọkàn tọrọ rẹ̀ jẹ́ rẹ̀ kó ń pa àwọn èèyàn jẹ ni. Pọ́pọ́sì àdánwò nìyẹn o. Ìlà àtọ́kọlẹ̀ iná kò fákọ́ sọ búra ọ́. Kọ́lá ń bá ní kádánwò títì nǹkan fún mọ́ ẹ láyé. Fákọ́ sọ búra ọ́. Ilẹ̀ a máa fún mọ́yàn gbà ní. Fákọ́ sọ búra ọ́. Ṣáṣe fòrò. Fákọ́ sọ búra ọ́. Parada. Kẹ̀rí máa ń fàṣàdá tí a bá ṣe gírígírí ó lè pẹ́ jùgbà tó yẹ kó dúró lọ àlejò làdánwò. fàbí sọ́bìrì ní jẹ̀bi lìtànà lò àjìrá ọ́. bí fásitì yàn bá ṣe sùúrù lórí àdánwò tó dé ni. ó ní náà ti bàlá á àlàbíyá. ànábìyá ni ọlọ́run máa ń dánwò ju àwọn ànábìyá ọlọ́run ọba ni ó ní lẹ́yìn súnmọ̀ sọ́ọ̀lẹ̀ ṣùn àtàwọn ẹni rẹ̀. àṣípàdánwò bá ṣe wá bá ní ọlọ́run fi mọ ìgbódé bí ẹrú yẹn ni. wà ní sọ́kùnrin níjẹ̀mí ìlú tànà lò àjẹ àwọn. pẹ̀lú ṣíṣe sùúrù lórí àdánwò ni ẹtù máa ń palá lára sọ̀dọ̀ ọlọ́run. wà kí n tán bá dàda lè kà máa tẹ̀rù mú. àǹtọ̀dá wa ń rokan rẹ̀ láyé pé òun fẹ́ ní òun fẹ́ jẹ́. wà kí n tán bá dàda ọba wa dé tó wá fara dà. kà máa tẹ̀rù mú. tó gbà fọlọ́ tó ṣe dúró. nǹkan náà padà wá tó lọ́wọ́ á wá júbò ń pàápàá ṣe orò kan rẹ̀ lọ àbẹ̀ ọlọ́run kó jẹ́ ogun àdánwò tó kàn wá èyí tá ń bá pò lọ́wọ́lọ́wọ́ àti tó ti kàn wá lọ ọlọ́njọ́ fi ṣe àgbéga fún wa nínú ìṣẹ̀ni ayé wa. Àmín. Lè fi ṣe àlékún ìkẹ́ fún wa láyé yìí. Àmín. Kó wá jọ kó bá wa fi òpin sí àwọn àdánwò yìí láti ní àdọ́tán fún wa. Àmín. Ìbáná ní kò sí ní àti fẹ́ wà tí ò ní rà dánwò hmm. wọ́n ní àdántán ní ká máa rí ọmọdọ́tàn ní pẹ̀lú kó má bá díẹ̀ wọ́n ní ọbójìlẹ̀ nǹkan wọ́n náà pẹ́ náà bá dáyé hmm. àdánwò àṣírí ìbá náà gbà fókùn sẹni tí ò ládánwò ohun tí kálukú ń bá kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ìyàwó tiẹ̀ ládánwò tiẹ̀ ẹlòmíì ọkọ tiẹ̀ ládánwò tiẹ̀ ẹlòmíì ọmọ tiẹ̀ ládánwò tiẹ̀ ẹlòmíì àwọn òbí tiẹ̀ ládánwò tiẹ̀. ìgbàlè náà bá tọkùn bá dín fìtínà tí náà ti ń bá bàjẹ́.

kéèyàn sá kúrò lẹ́gbà kó bá lè kò àdánwò wà lẹ́kọ̀ọ́ kéèyàn kúrò lẹ́kọ̀ọ́ kó pa ṣàgámù lọ ápàdà àdánwò ti ṣàgámù kéèyàn kúrò ní ṣàgámù kó torí àdánwò kó lọ kìí sí àdánwò wà lè kìí sí ó fọ́lẹ̀ bí abúlá yóò á fi. Ẹjá ṣe sùúrù. Fàṣẹ́lì. Ẹjá gbà fọ́lọ́hùn. Fàṣẹ́lì. Ẹjá dúró tọ́lọ́hùn. Fàṣẹ́lì. Ẹjá juwọ́jú tẹ́lẹ̀ fọ́lọ́pàá. Fàṣẹ́lì mú fọ́lẹ̀ bí abúlá yóò á fi. kan nínú ló náà kápá àti kákú. Wọ́n ti kí ni. Fàṣẹ́lì mú fọ́lẹ̀ ní abúlá yóò á fi. Ṣé kùtẹ́ lọ ń bá ọ náà fẹ́ jẹun ni owó náà Wọ́lẹ̀rí àbùlá ayọ̀ àti. Babaláwo tẹ́ ń kó lọ fún òun kó o ti ń kọ́lé ni. Wọ́lẹ̀rí àbùlá ayọ̀ àti. Gbogbo ọ̀yàn tẹ́ ń gbàdán orin lọ báyìí aládánwò náà náà. Pàtẹ́lì. Wọ́n gbàdánwò náà náà ṣe kíkẹ́ máa gbàdán ó bọ̀. Pàtẹ́lì. Kánípa ọ̀nà ọ̀rọ̀ pọtíkítì iṣẹ́ òṣèlú kan ni kó yẹn wọlé. Wọ́n ní tòkó ti kẹ́ máa gbé ìṣòro pọ̀. Pàtẹ́lì ìfọ́lẹ̀ ní àbúrò. Wọ́n rí pé ẹni tí ń rí owó jẹ́jẹ́ yìí nírú ìlú wa yìí olóṣèlú ni. Pàtẹ́lì. Kúlùmọ́ni ni. Pàtẹ́lì. Kálọ̀ náà ọ̀rọ̀ pọtísà àti ẹ̀fínẹ́tọ̀ ni kò ní jó mi kọkàn jẹ́ máa gbéṣòro kan. Ìwọ wá gbà fọ́lọ́ má lọ bọ̀ òun Wálẹ̀ ni Abùlá Ayọ̀ Ẹni tí ń bàdọ́wọ̀ kan ni, òun náà lẹni tó ń ká àdánwò kó tó aya. Ayọ̀ Abi ẹ̀dá tí òun náà ó máa ń pọ̀ jù ó kàn jànù kan wà tọ́ ẹ̀dá ẹ̀dá wá ń gbàdọ̀ ìfẹ́ ọlọ́ba ẹ̀lẹ́ Mùbálẹ̀ ní Abùlá Yòhá fi. Ẹ̀dá tó àti àwọn rẹ̀ ní gbọ́mi ẹ̀dá ni wọ́n náà gbọ́dọ̀ ọlọ́bá tó wá sọ pé ó gbà tó wá rí pé wà náà wà láwọn àtìyàwó pọ̀ wá ní nínú fún ẹ̀lẹ̀ àwọn

Fàṣíkí bí láàáyì. Ẹja dúó tọ́lọ̀. Fàṣíkí bí láàáyì. Ó tó dúó tì. Fàṣíkí bí láàáyì. Ó tó nígbà. Fàṣíkí bí láàáyì. Ẹja gbà fún. Fàṣíkí bí láàáyì. Ẹja tó gbogbo ọ̀gbà. Fàhùwádì náà àlímọ́. Àbárò tọ́lọ̀ wọn Wàmá àtẹ́dẹ̀rẹ́ bí máa sọ́nà àdùá. bí máa sọ́nà àdùá. سهام الليل لا تخفي ولا لها أمد وللأمد كداء لها أمد وللأمد Imam Shafi ni àtàhàdá ṣe àfọwọ́ kékeré máa dúwà ní. Ètò ààyè wọ́n tẹ̀ sí ìdarí. Gbogbo ń tẹ́ ẹ̀rù kó lé ẹ̀rù pápá yóò ta ẹ̀yẹ dẹ́ ọlọ́run lé lórí kọmọ ọ̀rọ̀. Àtàhàdá òbí dùn ààyè wọ́n tẹ̀ sí ìdarí. Imam Shafi ni ṣe àfọwọ́ kékeré máa dúwà ní tẹ́ ẹ̀fí wá dẹ ọlọ́run. Wọ́n tẹ̀ sí ìdarí. Ẹ wá rò pápá àdúrà ọ̀ká kàkà ẹlòmí ní àdúrà tó bá ṣe Àtàhàzára ah. ìdùn àríwá tẹ́sí tẹ́rí ìgbé. Ọmọ ní tó ń fọ́ kékeré máa jọ wá ń fàdú àti ẹ̀yẹ. Wà máa tẹ́bìrí ìbì máa sọ náà tó ààrùn. Ṣé ni? Máa tẹ́bìrí. Àwọn ànábì ọlọ́run tó ọlọ́run. Máa tẹ́bìrí. Ànábì Zakariya dìde sọ ni pé ọlọ́run akùnbí sọ àyíká rọ́bì ṣẹ̀kíyà. Ó náà kò mọ̀ pé èèyàn

Ògún bàjẹ́. Ògún bàjẹ́. Wà máa tẹ́dì rí. Kò sí tó fẹ́ bàjú àjẹ́. Wà máa tẹ́dì rí. Wọ́n máa tẹ́dì rí. Bí máa sọ̀nà máa dùn. Wọ́n ní sọ̀rọ̀ máa tàdú láwùjọ ni. Sì há mo lẹ́yìn. Àti àdé gẹ́gẹ́ bí ọkọ̀ tí ọkọ̀ òrùka. Sì há mo lẹ́yìn láàdún kùtì wà láàkín. Ọ̀gá fi ẹ wá tapà lóru. Sẹ̀hámù lẹ́ilé. Ó ní láàtúntì wàlákin. Láàtúntì wàlákin. Kò ní pàṣẹ ibi tẹ tágẹ̀tì. Wàláàkì. Torí kò tún tó dúlọ́ náà. Látúkọ̀ tí wàlá. Kí wọ́n dúró lóbi títí lóru báyìí. Kò sí mọ́tò tó ń bọ̀ mú kò sí tó ń pàlọ́ kẹ́ wá tàfà fún ọ̀kan. Ibi tẹ́ ní kó lọ yẹn. Á débẹ̀ akọjá bí tẹ̀ yẹn rà. Amadu wà nílé Amadi kì o. Bọ́rọ̀ àdúrà ṣe nìyẹn. Làá Amadu wà nílé Amadi kì o. Ẹ jẹ́ dùn tọ́lọ́wọ̀n àti ọlọ́run tí a padà wà sọ́lọ́ ìdí fi ń parí Ramadan wa tọdún yìí ọlọ́njọ́ wọ́n ti tọdún yìí ní àṣẹ ìtagbèrè fáyé wọ́n ti ọdún ilé ní ọdún kan tó kù lè ta máa ṣe láyé. lọ́wọ́ máa ṣe ìlọ́dún kan tó kù. àmín. ta ò ọ̀rọ̀ wa tó àdúrà o alhamdulillah àwọn alájọ pàdé lọ́dún yìí tàjọ ń ṣe tà ń ṣe à ń bẹ̀wọ̀ ọlọ́run alágbára àléte àní kankan mm. nígbà tó bá tún máa fi di ọdún tó ń bọ̀ jẹ́ ká fi lọ pàdé nírọ̀rùn kó tún ju tọ́jú yìí lọ nígbà tó gbogbo tọ́jú yìí bó ṣe bá wà tó yìí á dúpẹ́ fún ẹ àmọ́ lóore iṣẹ́ tó ń bọ̀ náà tó ń bẹ̀ ọlọ́run tí ó tó rọrùn ju tọ́jú yìí lọ fún wa ọlọ́jọ́ kan tọ́ ètò fojú hàn àti ètò kàràkàmá ìwọ́lọ́ ń mọ̀ wọ́n o. فلنطوى بريمة آمين اللهم شهد شمل أعدائنا آمين ودمرهم تدميرا آمين اللهم شهد شمل أعدائنا آمين ودمرهم تدميرا آمين اللهم اكفناهم بما شئت آمين اللهم إنا نجعلك بين نحورهم آمين ونعوذ بك من شرورهم آمين وصل الله وسلم وبارك على محمد مالك. وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا وصلى الله على محمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته lọ́dọọdún lọ́dọọdún la máa ń ṣọdún aláwòrán ló máa dún àjígbè